Tinubu yan agbẹjọ́rò àádọ́ta láti kojú àwọn alátakò tó gbé lọ sílé ẹjọ́ àwọn agbẹjọ́rò bíi àádọ́ta ni ààrẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn nílẹ̀ wa láti inú ẹgbẹ́ òṣèlú APC Bọ́lá Ahmed Tinubu kó jọ báyìí láti gba ẹjọ́ rẹ̀ rò níwájú àjọ tó ń gbọ́ àwọn ẹ̀sùn tó bá súyọ lásìkò ètò ìdìbò tí wọ́n ń pè ní tribunal alága ẹgbẹ́ àwọn agbẹjọ́rò nílẹ̀ wa tẹ́lẹ̀ wọlé ọlánìpẹ̀kun ni yóò darí àwọn agbẹjọ́rò ọ̀hún nínú èyí tí adájọ́ àgbà ilẹ̀ wa tẹ́lẹ̀ àtàwọn agbẹjọ́rò ńláńlá míì wà ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ keje oṣù yìí ni ìrètí wà pé àwọn agbẹjọ́rò náà yóò ṣe ìpàdé láti lè mọ bí wọn yóò ṣe gbé ọ̀rọ̀ ẹjọ́ náà gbà àti àwọn ìmúrasílẹ̀ tó yẹ láti mú un bákan náà ni ẹgbẹ́ òṣèlú APC fúnra wọn ìyẹn ẹgbẹ́ tó fa ààrẹ tuntun náà kalẹ̀ ti pé àwọn agbẹjọ́rò tó lóókọ nílẹ̀ wa bíi mẹ́tàlá tí wọn yóò dúró fún àwọn àti olùdíje wọn nílé ẹjọ́ Lateef Fagbemi ni yóò ṣáájú àwọn agbẹjọ́rò náà ní kóòtù gẹ́gẹ́ bí olùdámọ̀ràn ẹgbẹ́ APC lórí ètò òfin Ahmad El Mazouk ṣe ṣàlàyé nílùú Àbújá ó ní àwọn agbẹjọ́rò tí wọ́n mọ tìfún tẹ̀dọ̀ òfin tí wọ́n sì ní ìrírí nípa ẹjọ́ tó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò làwọn kó jọ láti kojú àwọn olùfisùn àwọn nílé ẹjọ́ ó fi kún un pé àwọn yan Fágbèmí láti darí wọn nítorí pé ó ní ìrírí tó pọ̀ ó sì ti kópa nínú ọ̀rọ̀ ẹjọ́ àwọn olùdìbò dáadáa tí ẹ ò bá gbàgbé Tinubu ni àjọ elétò ìdìbò ilẹ̀ wa kéde pé ó jáwé olúborí pẹ̀lú ìbò tó lé ní mílíọ̀nù mẹ́jọ tó sì na àwọn alátakò rẹ̀ méjì tó léwájú jùlọ Àtíkù Abubakar àti Peter Obi látìgbà tí àjọ elétò ìdìbò ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó borí ìbò ààrẹ ní àwọn tí wọ́n jọ dupò náà ti ń fapá jánu wọ́n ní ìrú wà nínú ìbò náà àti pé àwọn làwọn wọlé kì í ṣe Tinubu bí Peter Obi ṣe ń sọ pé òun lòun wọlé ní Àtíkù náà ń sọ bẹ́ẹ̀ èyí ló mú kí àwọn méjèèjì gba ilé ẹjọ́ lọ ìgbìmọ̀ tó ń rí sí ẹ̀sùn tó bá súyọ lásìkò ìdìbò ní ìrètí wà pé yóò sọ ibi tí igi ẹjọ́ náà yóò padà wó sí fún gbogbo wọn.